أعوذ بالله من الشيطان الرجيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين الحمد لله المتفرد بالربوبية والألوهية والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti ọ̀là ọlọ́run kọba nábì wa Muhammad ọlọ́run ọba ta adúpẹ́ fún yìí òun náà ni ọba tó jẹ́ pé ó nìkan ní máa dá ṣiṣẹ́ rẹ̀ ẹnìkan ò lè bá ṣe ọba yìí náà ó nìkan lọ́ba tí a máa ń fún níṣẹ́ tiwa nínú ìjọsìn wa àti gbọ́dọ̀ fún ẹlòmíì ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọba nabi wa Muhammad àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ìkọwọ́tàlẹ̀ iman ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtí wọ́n ní káfíbá ní sọ̀rọ̀ lẹ́nìí òun náà ni ashirikul akbar wal asghar ẹbọ ńlá àtẹbọ kéékèèké ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń pè ní ẹbọ ní tí wọ́n ń pè lẹ́bọ òun ni ja'alu sharikin lillah ta'ala fi rububiyyatihi wa uluhiyyatihi أو أسمائه وصفاته ìmú ẹnìkan nínú tọ́lọ̀ndá àbí nǹkan kan nínú tọ́lọ̀ndá ó lè jẹ́ èyàn ó lè má jẹ́ èyàn ó lè jẹ́ tí ń sọ̀rọ̀ ó lè jẹ́ tí è sọ̀rọ̀ ká mú sẹ́gbẹ̀ ọlọ́n sharikin lillah fi rububiyyatihi gbogbo àwọn iṣẹ́ tí ọlọ́run sọ pé òun nìkan lòun ń ṣe ká gbà pé nǹkan tá a fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba yìí náà lè ṣe wọ́n olóyin yẹ́ ti gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún ọlọ́run ní bàádà bàbá ṣe ń fún ọlọ́run ká sì máa fọ́nù náà ètí wọ́n ń pè ilẹ̀ bọ̀nù orúkọ tọ́lọ́ ń pè rẹ̀ ipò òun lòun máa ń ṣe báyìí òun lòun máa ń ṣe báyìí òun lòun máa ń ṣe báyìí níta gbéṣẹ́gbé ọlọ́run ọba yẹn ká máa fóun àwọn òròyìn tá a fi ń ròyìn ọlọ́run tó jẹ́ pé ọlọ́run nìkan ló ní ròyìn náà ká máa fi ròyìn ẹni tá a wí àbí nǹkan tá a wí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ní tí wọ́n ń pèlè bọ̀ èyí tó kù náà ní ká fọ́ sí wẹ́wẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bidayatu shirk ìbọ̀rìṣà tá ń pè ní ẹbọ kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi ní tó bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni ìfẹ́ àníjù sáwọn wọlé ọlọ́ àwọn tá a wí ìwọ̀n ẹ̀sà nábì ọlọ́ wàlí ni wọ́n wọ́dù orúkọ ọyẹ ọ̀kan nínú wọn àti yẹgúúsù àti yàúnkù àti nasir àti ṣùwáù sẹ́rà àwọn tí mọ́ kàyí ẹni ọlọ́ ni wọn nígbà tí wọ́n wá kú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí torí mùsùlùmí lápè wọn gbogbo ẹni tí máa ń sin Allah nìkan nígbà náà àwọn wá wò pé ẹ̀ ṣe jí ká ma èrè àwọn bàbá yìí síbi tí wọ́n máa ń jòkó àṣetáni lọ sọ fún wọn bẹ́ẹ̀ àṣetáni lọ bẹ̀rẹ̀ ẹbọ òun náà ni bàbá àṣẹlẹ̀ àwọn ẹlẹ́bọ àṣítánì gan òun lọ́dẹ ìbọ́lẹ̀ òun ní sí ń pèpè síbẹ̀ kọlọmọ sí wa lọ́mọ́ná ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n wá mèrè àwọn bàbá yìí kalẹ̀ àwọn tí wọ́n máa ń wòsìn wọ́n nígbàtí àwọn bàbá yẹn kú tán àṣítánì wa lọ lè bá àwọn ọmọ àwọn lọ́kọ̀ọ̀kan àwọn àlìjànú ogún ìpè ẹ̀rí èrè táwọn bàbá yín máa sáàrin ìlú ni ní táwọn bàbá yín bọ́ tí fi ń dá fún ọnù bẹ́ẹ̀ bá ń bọ́ yọ́ dá fún yín báyìí lọ bẹ́ẹ̀ bá sì bọ́ ìṣòro yín ò ní tó báyìí that's the beginning of shirk ìtọ́ bẹ̀rẹ̀ ẹbọ náà lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́wàá tí annabi adam alayhi salatu wa salam tí wọ́n ti lọ ọgọ́rùn ọdún mélòó mọ̀ pé yàmà mẹ́wàá gbogbo ọgọ́rùn ọdún lọ́nà mẹ́wàá yìí tá à pè ní one thousand years kò sí nǹkan kan tí wọ́n ń sìn lérí ilẹ̀ lẹ́yìn ọlọ́ kò sí nǹkan míì tí wọ́n ń gbèsè gbé ọlọ́ wọ́n kàn lè ní àwọn iṣẹ́ búkọ̀ kan tí wọ́n ń sìn gbà wọn bíi hábìlà àti kábìlà tí tí hábìlà pa kabila. àbí kabila ló pa ni tọ ẹnìkan sápara ọ̀nà méjì tọ ìwọlọ́kọ̀ rẹ̀ ti mẹ́jọ ọya assignment nù jọ hábílà lọ́pàá ẹ̀hẹ́n tọ àti gbàgbé náà lórí ẹka àmọ̀ tún tẹ́ra tọ̀ kọlọmọsẹ̀ ìsànú lọ́dọ̀ àfáwà àbúwáṣà wọn ni kábílà lọ́pàá hábílà tọ̀ sẹ́fẹ́ mo ti wí sí dáadẹ́gùn máa ẹnìkan sáfẹ́ ẹnìkan náà àwọn méjèèjì ìpànìyàn lè máa ṣẹlẹ̀ ká mú tí kásìsì náà lè máa ṣẹlẹ̀ àmọ́ ẹbọ òsì ní ilẹ̀ ọlọ́ ọlọ́wọ́n ara náà bìnú sí wọn pé iná àrísànlá Nuhan ila qaumi ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n mo ti ń di méjì báyìí wọ́n ti ń fi nǹkan mí pín mi ọlọ́run ọlọ́run wàhálà náà bí náà sùn wípé kó kìlọ̀ fún wọn wọn padà wá gbọ́ lọ́lọ́run fi wá sọ omi kalẹ̀ lókè ó sọ omi kalẹ̀ lókè ó ní kó mi sàlẹ̀ náà jáde fálítàkàlmà àdá amúrí nkọ̀dìkọ̀dẹ̀ torí shirik ẹbọ ní Allah fi pa gbogbo ayẹ́rẹ́ngbà náà àwọn tó survive nínú wọn àwọn náà ni àwọn tí wọ́n wà nínú ọkọ̀ Ànábì Nuh àti Ànábì Nuh eléyìí ní ojà àmà tí tóbi àdọ́mà àdọ́mà tó dùnú àdọ́mà tó dùnú àdọ́mà tó dánbẹ̀ shirk billahi ta'ala ìmú ẹlòmíì lọ́lọ́run tó jẹ́ pé irọ́ ni ìgbà ẹlòmíì lọ́lọ́run àbí ìgbà kankan lọ́lọ́run ipò lè ṣe tọ́lọ́run máa ń ṣe táwa náà mọ̀ pé irọ́ ni torí nǹkan wọn ò ṣí tẹ́lẹ̀ ọlọ́run nìkan ní bẹ ọlọ́run wá padà dá nǹkan náà bóò láti wá gbèsè gbé ọlọ́run ọ̀nà wọn gbà náà lọ́wọ́ lérí iṣẹ́ rẹ̀ àwọn àlùfáà wọn ní nǹkan mẹ́jọ kan bẹ́ńlẹ̀ tá a kà fún wa yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè máa bí ẹbọ bó ṣe tóbi tó wọ́jú ọlọ́run alakoko anna shirika tanakusun wa'ibun nazaha rabbu subhanahu nafsahu anihuma ìtàbùkù ọlọ́run ni kéèyàn máa fi nǹkan mí ìṣẹ́gbẹ̀ ọlọ́run láìfi ní ń jẹ́ fọlọ́ ọlọ́run sì ti wá fọrẹ ìmọ́kù níbi láìfi ọlọ́run ti fọrẹ ìmọ́kù níbi ìtàbùkù àdínkù ní ń jẹ́ fọlọ́ gbogbo nǹkan tí èèyàn bá ti gbé sẹ́gbẹ̀ ọlọ́run èèyàn rí dínkù ọlọ́run ni èyàn ń yẹ̀yẹ ọlọ́run lọ́dọ̀ ara ẹni ọlọ́run sì ni òun ìsọba yẹ̀yẹ àwọn fáà ní ẹlẹ́ẹ̀kejì annaṣirika ẹ̀rí ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run tẹ̀síbí òun lè ní màkàlùkù bẹ̀rẹ̀ kalẹ̀ à ń fi ọba adẹ́dà à ń fi ń wé ń tàdá tọ́nà sí jìnà síra wọn fi kàṣọ ìsìlá àwọn nǹkan tó jẹ́ pọ́lọ̀ nìkan ni máa ń ṣe é àtúwá gbà pé nǹkan míì lè ṣe ní tá à ń ṣe ni à ń fi adẹ́dà agbé e sípò ìtaàdá agbé tí a dá sípò adẹ́dà sórí tí ọmọ tó ń sìn tó gbára léhùn bó ṣe ríhùn lọ́dọ̀ ọlọ́run oyé ọfà àwọn méjèèjì sẹ́gbẹ̀ ara wọn tọ́nà sí jìnà sára eléyìí ni wọ́n pè ní aburú lérí ilẹ̀ tó ma ní aburú ma ṣẹlẹ̀ mìíkà ọ̀gá aburú ó náà ní ìbọ̀rìṣà nínú ẹ̀ anàṣíríkà àádọ́mọ̀lúfólì wọ́n ní àbòsí wà lérí ilẹ̀ àbòsí pọ̀ táwọn yà ń ṣe lérí ilẹ̀ wọ́n ní àbòsí tó ga ó náà ní ìmọ̀ amú nǹkan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ń sọ fọ́ máa rẹ̀ inú sọ́tù Luqman aya 13 a'udhu billahi minash shaitani rajim ó ní ya bunay ó ní wọ́n máa mi jẹ́ ń sàsọ́lẹ̀ fún tó fi ní ṣeré ibú láyé àti lọ́run la tushrik billah wọ́n máa mú nǹkan kan mí sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tọ́ máa sìn tọ́ máa inna shirika ìfi nǹkan kan kún ọlọ́run ìgbé nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ la dhulmun azim àbòsí tó tóbi ni nítorí pé o ti gbé ẹ̀tọ́ fẹ́ni tí ó lẹ́tọ̀ sí ẹ̀tọ́ yẹn ọ̀tọ̀ lẹ́ni tó dá ọ ọ̀tọ̀ lẹ́ni tó ní kọ́bọ̀ tún ayé rẹ̀ dá ọ̀tọ̀ lẹ́ni tí ń fún ọ jẹ ọ̀tọ̀ lẹ́ni tó ń dúpẹ́ fún ọ̀tọ̀ tí ó gbà ọ́lá ọ̀tọ̀ ẹni tó ń lọ àbòsí tó tó kò sí lérí ilé ọlọ́run àwọn fáwọn ni ò lè ṣàbòsí fọlọ́hún ara rẹ̀ ló ń ṣàbòsí fún nínú táwọn fàákà wọn ni àṣírìkù akẹbàrò kàbáyé àwọn iṣẹ́ crime crime lérí ilẹ̀ téèyàn máa ń dánwò tọ́lọ́wọ́n máa wòyàn wípé áá ẹ̀ṣẹ̀ ńlá lọ ń dá yìí wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láyé kápáyàn kábáyàwó tí àlẹ́tọ̀ọ́sí lásìpọ̀ ká jẹ́wọ́ rìbá kápáyà ẹni lẹ́kún ká sàbòsí fáwọn èèyàn ká bà tèèyàn jẹ́ wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ wọ́n ní àmọ́ gbogbo ẹ̀ lọ́gà akbarul kabair anabi ni sallallahu alaihi ala unabbiukum bi akbaril kabair anabi ẹ dákun ẹ̀yin sahaba ẹ jẹ́ fún yín ro ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run tí ò ṣẹ̀ṣẹ̀ mi tó tóbi tó anabi wa sọ lẹ́mẹ̀ẹ́ta bẹ́ẹ̀ ala unabbiukum bi akbaril kabair ala unabbiukum bi akbaril kabair ẹ̀ṣẹ̀ tó tóbi jù tọ́lọ́wọ́n bẹ̀rẹ̀ yọ̀ǹda yàn lérí ẹ̀ tó tóbi jù tọ́lọ́wọ́n fi ríjì yàn lérí ẹ̀ anábì pòrì lẹ́mẹ̀ta kó lè nàbà láyà Rasulullah àwọn sọ̀hábà ní rẹ̀ anábì dákun sọ fún wa nítorí ọlọ́ sọ fún wa kálí jìnà sí anábì ní al-shiraku billah òun náà ní kéyìn mú nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́ kọmọ wa fún lẹ́tọ̀ ọlọ́ táǹpì lẹ́bọ̀ ashirk ẹbọ àti mọ̀ ń gbọ́ tipẹ́ ẹlòmíràn pé kágbé bọ́ sí ìta mẹ́ta nìkan ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ̀ ń bẹ lágbègbè wa wọ́n ń bẹ nílùú wa kò sílùú tó wọ́n sí kọ́dà àwọn àfẹ́ sí ń ṣẹbọ nínú yàrá tó ń fi ń dáwọn èèyàn lóhùn tí wọ́n pè ń jálàbí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò mọ títún bí ẹbọ débi pé kọ́dà ẹ̀rẹ̀ lómi tó nínú gbàmáyì ìsìn ṣẹbọ ẹ̀rẹ̀ lómi tó bo jàlìbáàbù ìsìn lọ́rí ẹlẹ́bọ kọ̀mọ̀gbóhùn àbẹ̀ni tí lè bá bàbá kan kọ́ bá musa sí ìyálé wọn àbíyàwó tó sì dàgbò nǹkan borí ìtàdàkùn sí ìdí ń ṣe nì ọlọ́run ojú náà pẹ̀lú gbogbo aṣọ tọ́wọ̀ rẹ̀ kátó pé àwọn ọ̀daràn táàsẹ̀ gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu rárá táàtò wọn fẹ́ bọ́ọ̀kùn wọ́n ní ibi tó burú dé yuhbitu jami'a a'mali al-abdi saliha fi dunya wal musajjala fi al-akhira gbogbo iṣẹ́ tí yẹn fọwọ́ ẹ̀ ṣe nílé ayé tí n bá ti ń ṣẹbọ wọn lọ́wọ́n ọba ó bà jẹ́ máa lọ́wọ́ ọlọ́wọ́n ò ní gbà á bí bá ń ṣe mẹkáníìkì ọlọ́wọ́n ẹ̀ falùbáríkà sí tó bá jẹ́ pé mẹkáníìkì bá ní tí n tó tó bá jẹ́ pé kápẹ́ntà bá ní gbogbo iṣẹ́ tí n bá ń ṣe kò ní sálùbáríkà gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe nílé ayé tí n bá ń fẹ́ bọ́ ọkùn kọ́ máa dẹbí pọ̀ kọ́ máa fún yàn lómi kọ́ máa bùyàn lówó kọ́ máa kọ́lé fún yàn kọ́ máa ra mọ́tò fáwọn yàn kọ́ máa tọ́jú aráàlú tí bá ti ń ṣe papọ̀ mọ́ lọ́dọ̀ ọlọ́run eléri ibu ni gbogbo iṣẹ́ tó ṣe sílé ayé ó bàjẹ́ èyí tí ń ṣe ilé ayé yó bàjẹ́ èyí tó ṣe sọ́run tó wọ́n ti kọ́lẹ̀ fún tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ ẹbọ òun ló ṣe bàjẹ́ kó tó dọ̀rùn ọlọ́run bá ní wọ̀làkọ́dé òhìyà ilayka àti ránṣẹ́ síra nàmì wa ilal ladhina min qablika a sì ránṣẹ́ sáwọn tó ṣáájú rẹ̀ náà àti wọ́nu wọn la'in ashrakta sórí wọ̀rí tá muhammad náà ń pè bẹ́ domiru ya'udu ala muhammad sallallahu alayhi wa sallam la'in ashrakta ìwọ̀ yìí a'zamu khalqillah ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jù sayyidul awwalin wal akhirin òun lásìwájú gbogbo àwọn tó ti lọ àtàwọn tán bẹ àtàwọn tán bọ̀ kò sí tí ànábì ò tóbi jùlọ lẹ́yìn ọlọ́ ànábì ju kaaba lọ ọlọ́run wá ní ìwọ tó súnmọ́ mi jù náà nì ànábì Muhammad ju gbogbo àwọn ànábì ọlọ́run lọ ànábì Muhammad ju àwọn màláíkà lọ ọlọ́run bá ní láyín aṣèrà kìtà tíntín báyìí nínú tí mo dá tó bá fi sẹ́gbẹ̀ẹ́ mi tó wà ń fún lẹ́tọ̀ọ́ tàbí kò fún mi láyà bàtà nínú àmàlò gbogbo iṣẹ́ tó ṣe síwájú àwọ̀ ọlọ́ ó sì dòfò ó ti bàjẹ́ kò tó dọ̀rùn wàhálà maka wàhálà madina ọlọ́run ní wọn ọkọ̀ kankan lẹ̀ mọ́nù kò sí tí wọ́n kọ́ lẹ̀ tọ́ba torí yóò ti ba gbogbo ẹ̀jẹ̀ kó tó dọ̀rùn wàlàtàkùn nannamínà kọ́ sírin kọ̀ wá sí ní tó ní kọ́ ọmọ sí nínú àwọn tí ó ṣòfò ẹni òfò lọ́jẹ́ tó bá ti ní nǹkan kan tó gbéṣẹ́ gbé ọlọ sọ́tò Zumar aya 65 sẹ́ńpá máyà wa ní gbogbo àfa àkọ́mọ̀kéwò gbogbo lè máa mọ̀ àṣáájú kẹrùn kan lọ lè sọ́ra wọn bí kí wọ́n bá tẹ́wọ́ kéyìn lọ lè ké nígbà wọn bá nábì wí báyìí ipe àbàṣẹ ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n gbẹ́dẹ̀ kan dálé kí ó lẹ̀ kọ́dà àti 1960 ni wọ́n ti ń jáde ń bẹ̀ torí nǹkan máa lé kéwù yẹn òfò bá ní ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nígbà wọn wọ́n nù ànábì ipe òfò bá tọ́ba iṣẹ́ bọ́ ẹ̀wọ̀n sọ̀rọ̀ sí ìwọ̀n sọ̀rọ̀ àfà ẹ̀sọ̀ ẹ̀lẹ̀ mọ́mù ọ̀rọ̀ táwọn yìí ọ̀rọ̀ láàrin kìí sí ọ̀rọ̀ tọrọ ọ̀rùn rárá ọlọ́mọsẹ̀ ṣànà kọ́dà nílẹ̀ Yorùbá wọ́n máa fi ṣíríkù sí dáwà wọ́n ni àwọn lọ́lú àwọn orí àwọn kèfèrí wọ́n jẹ́ káwọn ṣe wáàsí kì ní táwọn mú lọ́wọ́ yẹn àwọn wá lẹ́mọ́ kí ni wọ́n mú lọ́wọ́ jẹun pàró àwọn ni láhíláhílá báwọn ṣe lẹ́mọ̀ lọ́jọ́ àwọn orí wà sí sí ń bẹ̀ ní tán bẹ̀ lọ́wọ́ àwọn fi ń dáàbò bẹ̀ sínú láyìn ni aṣọ́ra kíta ọlọ́wọ́n bá ní kọjá gbogbo ọwọ́ rẹ̀ ní gbogbo ará àti ìgbà sílá tó bá ní ẹbọ tíntín làyà bàtàn amaluk ọlọ́wọ́n bá ní gbogbo sẹ́rẹ̀ pátá ní ọbàjẹ́ òróǹro ni yóò sì fọ́ mọ́ rẹ̀ ọlọ́run dákọ̀ àwọn anábì ọlọ́run nínú suratul An'am anábì Ibrahim Daud anábì Yusuf Yunus gbogbo wọn sá dárúkọ wọn lọ bí ẹntì Ayuba Yunusa ee eh, dákọ̀ gbogbo wọn síbẹ̀ nígbà tó lọ́wọ́ parí ayà yìí òní hudallah ọlọ́run bá ní ẹ̀yìn yìí ẹni rẹ̀ ní ìmọ̀nà èmi ọlọ́run bá ní ọlọ́run bá ní kẹ́ ìmọ̀nà èmi ọlọ́run bá ní kẹ́ ìmọ̀nà eleyi ni mana ìmí ọlọ́run kí ni wọ́n pè ní mànà tawhid yahadi bihi man yasha'u min ibadi ọlọ́run lẹ́ni tó bá wù òun lòun máa ń sọ sójú ọ̀nà tawhid gbogbo wa bá ṣe jòkólẹ̀ yìí àánú ọlọ́run ló wa bá jẹ̀mọ́ àwọn ò relationship kan láàrin àwa fi fà wáyọ kọ́dà kéwú tẹ́nu kọ̀ọ̀kan wá ké lánàá kà ń sọ níta ké àwọn ṣíríkù la ké púpọ̀ pé à ń wá ẹran àfin káàkiri inúgbó ìgbẹ́gbígbẹ́ ẹ̀dàkùn ọlọ́mọsí ẹ̀lẹ́ lérí ibú yóò sì lọ tí ó kún náà wọ́nlá ṣètọ́n kò sí bí ìdarí ẹ̀sẹ̀ ìgbẹ́tọ̀ mẹni tọ́yà bàbá máa mọ̀ ní àwọn náà sáré gbára àwọn afáàní ni wọ́n sì ń bẹ láyé ní ti ọ̀pọ̀lọpọ̀ ti kú àwọn méjì kú nù wọn wọ́n ní ẹni sàgbẹ́ gbígbẹ́ wá nákàlí wọ́n lọ jókòó náà sàn <laughs> àwọn rẹ̀ rìn lọ́pọ̀sá ìsànà ìtọ́lọ́run sí náà lọ́fẹ́ kí gbẹ̀ ó se ọlọ́run ní gbogbo àwọn àbí ọlọ́run pátá méjì ìdìdílógún tóun dárúkọ nísìn wàláwọ́ aṣọ́rákùn ọlọ́run bá ní bí kan nu wọn bó ṣe jẹ́ ànábì ọlọ́run tó tó bá ní ìkan téńté báyìí nínú yàrá tó gbára lé tó gbẹ̀mí tẹ̀ ipò lè ṣe ń tọ́lọ̀ máa ń ṣe làbìtọ̀ àníhùn mọ́kànú ya'malun ọlọ́run bá ní gbogbo tí wọ́n ṣe pátá kò jẹ́ nǹkan kan wájú òun ọlọ́run ọba láti kú dànù Suratul An'am àyà eighty eight nítorí bàbá máyàwá ó lè máa ní kéwu mọ́kà ni wọ́n ń kọ́ yín o ibi yàtọ̀ alukurani tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún gbogbo ayé ọmọ arsalinaka illa rahmatan lil alamin ọlọ́mọba ní Qur'an àánú ni fún gbogbo àgbáńláyé kẹsẹ̀ fáwọn ará maka ni nígbà abúlé abiy lóhùn sí wọnú ẹbọ àtàbújá ni ọlọ́hùn sí pèlè kọ́dà kókú sínú kaaba nínú ìwọ náà nínú pàtàkì tá a fi mọ bí ẹbọ ṣe burú tó anna Allah la yaghfiru ash-shirka liman lam yatub minhu wa mat ẹni bá kú lérí ẹ ṣẹ́ni téèyàn bá ti kú lérí ẹ ọ̀rọ̀ fúyẹ́ ìpínpà mo ti gbọ́ yìí alhamdulillah láti ẹni lọ́yìn tó ṣe mọ́ to bá ti pinnu lẹ́nu gbogbo yìí tó ti ṣe bọ̀ ọlọ́run ti pa gbogbo rẹ̀ kọ́dà bí erépa rẹ̀ bá ń bẹ lára rẹ̀ bóyá bẹ̀rẹ̀ tó ti sin tí ò ṣe parẹ́ ètò òṣìṣì jàgbà tọrùn àbí ètò òṣìṣì ẹlẹ́mí ọ̀sìn láti rí báyìí yóò sì sin débi gbogbo ròdì mọ nítorí ọ̀tá tí ń lé ọgán tó ń sá fún tó torí ẹ̀ṣẹ̀ yìí ni tó bá pàdé ẹ̀gán kò lè sá ọ tó bẹ́ẹ̀. kò lè ah, àwọn yẹn ṣe eré búlẹ̀ yorùbá gan ni ó ọlọ́mọ lè yí wọn padà sí dáadáa.

yóò sì pé olùgbàgbọ́ òdodo ni ànábì ọ̀lágbára ti sì pé tó kú sínú òsà ọlọ́wọ́n bá ní ìnàlá òun ọlọ́run láàyà gbẹ̀fẹ̀rọ àrùn yòṣẹ́rẹ́ kábí òun ò ní fẹ́ríjì ọlọ́run ò ní fẹ́ríjì gbogbo ẹni ọba kú sídìí ẹbọ wọ̀yà gbẹ̀fẹ̀rọ máa dúró náà dáa ní kálímà yíyàṣá ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sẹ́bọ̀ ó bá wọ ọlọ́run ọba ó lè fẹ́ríjì wá sí wù ó lè jẹ́ ń yá yọ padà fi sáré jẹ́ ńlá tí ọba ti sẹ́bọ̀ àlìjánà ní ilé gbogbo ẹni tí ó bá ṣẹbọ èyíkéyìí ẹ̀ṣẹ̀ tó wù kó ṣẹ̀ láyé tí ìbá ti ṣẹbọ lọ́rùn ọ̀rọ̀ rẹ̀ ìmà ayin yóò àdébà Allahu bi adili nínú kọ́lọ́wọ́n ọba fi àjẹ́ lérí déédé tó ṣe fún àwọ̀ yà àfọ anuhu bi rahmati àbí kọ́lọ́wọ́n yọ̀ǹda rẹ̀ pé ó yọ̀ǹda rẹ̀ àmọ́ gbogbo ẹlẹ́bọ ọlọ́run ò ní yọ̀ǹda wọn ààrẹ eléyìí ní sọ́tún nìsá àyà 48 ibẹ̀ láti rí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́mà pé ọlọ́run bá ti lérí pé òun ní fèríjì kọ́dà ọlọ́run wọ́n nù ànábì sallallahu alaihi wasallam ìpè ẹni bá kú sórí ẹbọ kánábì ọlọ́wọ́n bá ní anabi muhammad a'adhamu khalqillah ẹni tó tóbi jù nínú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́wọ́n bá ní ma kana linnabi anabi ò tó bẹ́ẹ̀ walladhina amanu àtàwọn olùgbàgbọ́ òdodo àgbáyé n ṣàforíjì fún ẹni ó kú sídìí ẹbọ wọn ò tó bẹ̀ kán bẹ̀mí wọn ò tó bẹ̀ kí wọ́n ṣe ẹ̀sọ́ jáde lẹ́nu fẹ́mi ọlọ́n àfi káwọn náà kàn tí wọ́n bẹ̀ walau kanu uli qurba ìbá àjẹni tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí táànù rẹ̀ ń ṣe wọ́n bí bàbá wọn bí ìyá wọn àtàwọn ẹbí wọn min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim lẹ́yìn ìgbà tó ti kílẹ̀ àsìwọ̀n yìí pé ọmọ aná jẹ̀hímù ni wọ́n ó ti kílẹ̀ àsìyìn ẹni mo di nífi sínú náà jẹ̀hímù gbére kí lè wá fẹ́ sí pé wọn fún ẹni tóbi jù lọ́la nàbì tá a lè gbójúlé pé ah tó bá dúró àlùkìyàmà ọlọ́run ṣe lè ní ká nàbì ó sì pé àwọn lágbájá ànàbì ó sì pé àwọn tó bá ní ìmánì gbogbo àwọn tó bá kú sídìí ẹbọ ànàbì ò tó bẹ́ẹ̀ kó ní ọlọ́run yọ̀ǹda wọn ọlọ́run wa ní bàbá wa sọ náà òun ò ní yọ̀ǹda wọn torí bẹ́ẹ̀ náà àyà kan tọ́lọ̀ ní astagfirta lahum am lam tastagfir lahum falan yaghfir Allahu ọtọrọ àforíjì fún wọn ọtọrọ àforíjì fún wọn ọlọ́run ò ní fèríjì wọn nínú àyà kan ó ní ọba àtọrọ àforíjì fún wọn fún seventy times èmi ọlọ́run bò ní fèríjì wọn. sọrí pé bí sẹ́wù rẹ̀ bá ń pé àwọn gbé lọ́rùn kò sí tó lè gbé bó bá wá jẹ́ ẹni ọlọ́run lóòótọ́ torí àwọn ẹni ọlọ́run ó sì pẹ̀ àwọn ilé ọlọ́run sí pẹ̀ ọ̀lìyà ọ̀lá ọlọ́mọ́sá fàwọ́nà sínú ìpẹ̀ tí wọ́n ṣe wọ́n sí pẹ̀ fẹ́ni tó ní máa ti wà lọ́fíìsì ọlọ́run ti fi wọ́n síbẹ̀ ẹ̀rú wa ń bà wọ́n lérí kọ́lọ̀mọ́ yọ àwọn kó ń bẹ̀ látara ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́ Ànábì wa Ibrahim oníwàjẹnubú ní Allahu Akbar oníwà ọlọ́run gbémi jìnà ọ̀bà àtàwọn ọmọ mi àrọ́mọdọ́mọ mi anna abudal asunam mọ́jẹ́ nìkan ó ní kankan tí ń bọ ní kọ̀rọ̀ rabbana ja'al hadha albalada amina àdúrà ló ṣe débẹ̀ ìlú wa maka yìí mọ́sàájí ó jẹ́ ìlú fọkànbalẹ̀ gbàjọ́ parí àdúrà oníwàjẹ̀nubó ní àtẹ̀mí wàbá níyà àtàrọ́mọdọ́mà mi anna abudal asunam mọ́jẹ́ alẹ́bọ̀ lẹ́rù

ẹlọ́lẹ̀ wọ ojú màálù mẹ́rìndínlógún àtàrí tó tóbi dáadáa mẹ́rìndínlógún ẹ ma wá gbé agbada kaná tọ́wọ́ wá gbóná ẹ ma wá gbójú màálù kan sí àtàrí kan ẹ ma wá pọ̀fọ̀ kan sí wọ́n sá fún wọn jọ́nà àwọn táwọn ń bẹ wọ́n fẹ́ tẹ́gbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jó wọ́n hó àṣírí bàbá fáwọn bàbá ti tó àṣírí táàfì ma fẹ́ bọ́ lágbà annallah arama jannatahu alal mushrik ẹ̀rẹ́ ni tí bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run táàfì ma fọ́ lágbára ọlọ́run kọ́ àlìjánà rẹ̀ kalẹ̀ fẹ́ni tí ó bá ṣẹbọ ó lè máa ṣẹbọ kọ wá wà àlìjánà ọlọ́run kò sọ́nà tó gbà wọ́ ọmọ lọ́n lọ́lọ́n kò tó kù láyé ọwọ́ afẹ́ máa lọ lè gbádùn nínú àlìjánnà tọ́kọ́ bóò ló ṣe wá rọrùn bóò ló ṣe fẹ́ rọrùn kọ́ wà lé ayé sẹ́ kọ́ lọ́lọ́wọ́ ọba mi tó ń sìn òṣàdábọ̀ òṣàjọbọ̀ lábúlé yín ẹ̀sìn wá ń ṣe ẹ̀sìn tó wọ́n bẹ̀ ẹ wá kú wọ́n wá àlìjánnà tọ́lọ́ nǹkan kalẹ̀ lóòrọ̀ lè wọ̀ ọlọ́wọ́ bá ní kọjá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ni mukhalladun fi nnar tó bá ti wá wọná kò ní jáde mọ́ àwọn tí ó bá ṣẹbọ tó bá ṣẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá yọ̀ǹda wọn wọ́n wọná wọ́n padà jáde ń bẹ̀ ẹlẹ́bọ àti wọlé ẹ̀ láàrin àrẹ láti jáde ẹ̀ ká lè ṣọ́ra gan wọ́n kìnní kan fún wọn ní kìnní yìí kó lò nítorí ọba lò wádìí dáadáa ó sì wá kí yóò ṣe fún mi kí kìnní yóò ṣe fún mi àwọn ní ogun jẹ̀díjẹ̀dí nìtọ̀ kí ni yìí kí lẹ́ni yóò ṣe fún à ah, wọ́n ni yóò lésù jìnà sí ọdí à kò sí tó lè lésù jìnà lẹ́yìn àlá àtàdúà wa imma yazagannaka minash shaitani nazghun fasta'idh billah ọlọ́run bá ní bí sùpá fẹ́ kọlu yìí ọlọ́run ní ẹmu gangan ọlọ́run ní ẹmu ó ní ẹni a'udhu billahi minash shaitani ẹbọ wọ ẹ̀gàn jama ọlọ́run sọ náà al-Qur'an ó ní innahu dájúdájú man yushriki billah gbogbo ẹni ọba mú kankan papọ̀ mọ́lọ́run tí ń sìn tí ń bẹ̀ tí ń lọ́dọ̀ ẹ̀ wà máa wà húnáàr inú náà ni ọwọ́ inú náà ni ilé ẹ̀ inú náà ni ibùdarí sí ẹ̀ wà máa lè zọ́ọ́lì mí iná mi ni à ń sọ ọlọ́run láwọn alábòsí alábòsí ẹ̀rẹ̀ àwọn alábòsí àwọn ọlọ́run pẹ̀lú alábòsí jama ẹ̀ àwọn ẹlẹ́bọ̀ òdílé ọlọ́run bá ní kò sí ansọ́rù ọsàmọ̀ tí wọ́n tẹ́gbẹ̀ ní ansọ́rù ansọ́rù dín ẹ̀hẹ̀ àwọn tí wọ́n rẹ̀ sí lọ́wọ́ àbí ọlọ́run bá ní ansọ́rù àwọn tí ó ràn án lọ́wọ́ àwọn tí wọ́n ràn alábòsí lọ́wọ́ ọlọ́run bá lóun ò rí ọ̀sẹ́ni kan tí ó ràn wọ́n lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ Suratul Maida aya seventy two Suratul Maida taba dédé ká lè ṣe reflection ká lè ronú lérí àwọn aya tí mo kà yàtọ̀ àwọn àdìsí yìí ẹnì kọ̀ọ̀kan wa á lè sọ́ra wa níbi abalẹ̀ ẹbọ ẹ̀wà rí ẹbọ tá a wí ọ̀ṣirikù náà wà sẹ́mu pé nísìn àti mọ̀bí à ń lọ ẹbọ kékeré wà ẹbọ ńlá wà ẹ rí ẹbọ ńlá òun máa mú yẹn kó ní Islam ọlọ́wọ́n bá ní wàyí ń ta búrú tí wọ́n bá túbá wà kọ́ mú sọ́dà tí wọ́n tún wá ń kírun tí wọ́n bá túbá kó omi gíní ẹbọ wà á tó zaka tí wọ́n wá yọ zaka wà ikhwanukum fid din nígbà náà ni ẹ̀jẹ̀ ń jọ màjánú ẹ̀sìn àmọ́ tí wọ́n bá túbá wọn ò sínú ẹ̀sìn ẹlẹ́bẹ̀ yìí ṣe mùsùlùmí wàláwù kánà àbájì nas àbá rí kọjá pé òun ní máa ń ṣe àdúrà jù láàrin wa kì í ṣe lẹ́sìn àbá rí kọjá pé ẹni yìí òun ní máa ń ṣe ìmọ̀lìdé lóru jù nù wa lẹ́kùn fi máa ń pa mí ti máa rántí àwọn àfa àgbààgbà ńlẹ̀ Yorùbá lẹ́yìn tá a ní máa dárúkọ táà ní máa dárúkọ ẹ̀ kankan ẹ̀já fókọlẹ̀ tó jẹ́ pé ìdí wọ́n fi gbin ìsìláàmù ní ládùúgbò wọn àti ìlú wọn àti ilé ẹ̀kọ́ wọn ojúlówó ṣíríkù wọn ò túbá tí wá túbá ọlọ́wọ́n bá ní ààlè pè yín lọ́mọ yẹ́ ó dìgbẹ́ bá túbá kó orí ẹlẹ́bọ̀ báyìí kọ́ máa pẹ́ ọmọ ayá ẹ̀ aláàkí ó sọ máa yá ẹ̀ suratu kínílé ìwà àtàwùbà ayá 11 lẹ́yìn náà ẹ̀bọ́n ńlá yọ̀pẹ́tù jẹ̀mí àmàlì òun máa ń ba gbogbo iṣẹ́ jẹ́ yọ ba gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ayá ta kàṣíwájú lẹ́yìn náà muhalladu إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم ọlọ́run láwọn ta fún tíra síwájú tó ń gba islam àtàwọn ẹlẹ́bọ ìdílé ẹlẹ́bọ abúlé la ilaha illallah gbogbo ọ̀rẹ́ ẹbọ tí wọ́n bá ń bọ tí wọ́n ń pín lọ díẹ̀ lọ́sàn àbí lóru ọlọ́run bá ní gbogbo àwọn ẹlẹ́bọ wal mushrikin fi nari jahannam inú jahannama ni wọ́n darí padà sí ọláyíká hún ṣàrù níbàrí ìyá ọlọ́run lé èyàn bú ni wọ́n òun yẹ́sẹ̀ yẹn dáadáa ayẹlẹ́ karùn-ún suratul bayyina ibẹ̀ lọ́lọ́run ti kọ̀nfàmù gbére iná wọn wal mushrikina fi nari jahannama khalidina fiha ẹ̀rì ọlọ́run bá ní gbére ní àwọn bàbá wa tí wọ́n so nǹkan kọ́lé tí wọ́n fi jáde láyé níbo ni wọ́n wà báyìí àwọn ìyá wa tí wọ́n jẹ́ ìyá kan tọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣẹgbẹ́ ìmúlẹ̀ nílùú wa níbo náà wà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àti wọ́n ṣẹgbẹ́ àwọ confam tó náà ń sọ ó sì sọ̀rọ̀ ọ̀fọ̀ táwọn máa ń pa ń bẹ̀ ó sì lóun fi ṣe dáwà ní níbo náà wà báyìí ọlọ́run ní yọ̀ǹda wọn àwọn kan wọ́n ní wọn mọ́ni wọn mọ́ni tẹ̀wọ̀n pé àfá súnà yẹ ẹ̀tì dé kápẹ́ bá ti dé ní ẹ̀ sàlàyé fún wọn mo ní tò ẹni tí ọba mọ̀ ọ̀rẹ́ kù sọ́dọ̀ ọlọ́run amẹ́ni tí ń bọ̀ wá sójú aago tó mú tẹ̀sùbá lọ́wọ́ tó fi pàró sí inú ṣòkòtò sí kọ̀mà kí ló jí ọjọ́ mọ́ ní láìláìlá láti ṣe òun láìlá àwọn tí wọ́n bọ̀ wá láìlá kọ́mọ mú pàró wà àwọn yóò mọ̀ bìlà ni wọ́n mọ̀ sá lọ àbáwọn ìní sá lọ ẹ̀wọ́n pé wọ́n mọ̀ wọ́n mọ̀ lóòótọ́ ní pé kínní ni òru lágbè lọ òru lọ́nà sàlẹ̀sàlẹ̀ ọ̀nà kampala ẹ̀wà ń gbé ọmọ kò mọ̀ bó kí ló dé tí ò ṣe lọ́sàn èyí ò ṣe ẹ̀ka wá náà ṣe eré ìtì ẹni kọ́ ọmọ sí kíni kọ́ ọmọ dù ọ̀rọ̀ ẹnìkan tó ti kú ọkàn ọ́ torí ọmọ tó bá kú ẹlòmínà dé lè jẹ́lẹ́bọ táwárí pé ń ṣẹbọ bóyá ó kú ìṣẹ́jú mẹ́ta mẹ́rin tí ó kú ó ti túbá láàrin wọn àtọ́lọ́ ló fi jẹ́ pé àwọn tó bá ti kú ọ̀rọ̀ àwọn òṣèkíní kọ̀ọ̀kan wá ìwọ tó ti kú lọ́mọ bẹ́lọ́n kó kú dáadáa àwọn ẹbọ ńlá ẹ̀jẹ̀ sáré ká fún alákọ̀ọ́kọ́ àṣíríkò fi rububiyatillah kí èèyàn máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ipe ó lè ṣe ntọ́lọ̀ máa ń ṣe ọgbàgbọ́ ipe ntọ́lọ̀ máa ń ṣe kí ní lè ṣe lápèjúwe ọlọ́run ọba nìkan òun ló dá gbogbo nǹkan ẹni bá ní lẹ́mìí rẹ̀ pé kìíní kan bẹ tó lè tún yàn dá tó náà lè dá nǹkankan ó ti fọ́ọ̀lù sínú ẹbọ ńlá ọkàn nígbàgbọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti ń jáde láyé nílé wọ̀nà gbére ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni bá gbà pé anna ghayra Allah ẹni kankan ní tọ́lọ̀ ń dá ó lè sọ̀yàn dolówó ó lè provide fún yẹn omi tí ń rọ̀ yìí ah, àwọn kan ní wọ́n ní kọ́ máa rọ̀ láìsọ̀lọ̀ omi tó dá yìí àwọn kan ni wọ́n dá omi yẹn láìsọ̀lọ̀ ọwá ní kankan tó ń bù jẹ tó ń la tó ń wẹ̀ ipe yóò jẹ kó wọ́ wá tí aláàṣẹ lóhun lọ́ba tí máa ń fúnyàn ní owó wọ́n wá ń pè lóògùn tajà wọ́n ń pè ní oògùn awọ́rò àbíwò náà ń pè awọ́rò náà ìwé owó náà ní ọwọ́ wá ẹ̀ wọ́n ń pè fún ọ ní oògùn tó fi ṣe tó fi dá fún àgbéga bọ́ba ti kún lè wọ̀ náà mímọ ayá rẹ̀ wá o gbogbo tí ń sọ yìí pẹ̀lú ayé àlọ́bádé o ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kò nígbàgbọ́ pé ẹnìkan máa ń pààyàn ẹ̀tọ́ sọ́lọ̀ pé ha ha ha àgbà tí wọ́n pa àwa níta ló ń tọ̀ nígbà tí wọ́n wá sọ jáde lẹ́nu kí wá sí Allah ọlọ́run ti sọ máa máa tẹ́wù ọlọ́run bá ní òun lòun pa nǹkan òun fún akọbára òun lòun jù sínú sàárè àsìkò ti tó lọ́dọ̀ ọlọ́run ìbá àwọn kan lọ́wọ́ mọ́tò ní ìjẹta ń bí jama ní làǹbẹ́jọ ṣàmì tí wọn ò sì mọ̀ pé báwọn ṣe kó làǹbẹ́ wọn àwọn ọ̀tún rí làǹbẹ́ máa táyé parí wọ́n ti lọ́lẹ̀ parẹ́ sí ibi bíríjì bága alágbólé lọ́nà bága àwọn mùsùlùmí àárín wọn ọlọ́mọ sábà ní kẹwọn àwọn tí èsì mùsùlùmí ọlọ́mọ àti wọn sáyé wọn àbọ̀tọ̀rọ̀ àforíjì ń bẹ̀rù ó sì gbé tiẹ̀ ẹni tí ìbá ti ṣe muslim a máa tọrọ àdúrà tó bá wà láyé pé kọ́lọ́hún fi mànà tó bá ti jáde láyé àtúbẹ̀ gẹ́gẹ́ bí ayé àtàkù tiẹ̀ ọgbà pé nǹkan kan máa ń pààyàn tó sọ́lọ̀ tó bá ti léyìn kú inna lillahi wa inna ilayhi raji'un nítorí jáde lẹ́nu lẹ́yìn náà ọgbọ̀rọ̀gbà pé kíní kan ló ní ọmọ abẹ yàtọ̀ sí ọlọ́run wọ́n ní òkà gbẹ́kúdè gbẹ́kúdè tàwí irọ́ ni ọba kúta wọ́n padà yòókà lẹ́sẹ̀ agọ̀mí agọ̀mí tí ó tún lò òun ò tún fi sí ẹsẹ̀ èèyàn ò ní jẹ́lẹ́bọ̀ àfikọ́gò àwọn tá a kàkalẹ̀ yìí àbí tẹ̀tìbírì lòmọ́rù ìdarí àfihàn gbogbo ayé pàṣẹ jòkó lẹ́yìn bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ẹ̀ ni mo ṣe dé mo ní ah, ẹ̀wọ́ tó ní mọ́tò tí wọ́n tó páàkì sí bí àti ń ṣe wá sí wọ́n lẹ́nìkan lọ páàkì síbẹ̀ wọn mọ̀ pàṣẹ lẹ́kítọ̀ lòun ti jáde lọ mo ní ẹ̀fílẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ ni mo ti sọ náà mo ní bọ́lọ̀ ń ṣe ni gbogbo tó bá ti nítorí pé nǹkan kan ò ní í àfi ń tọ́lọ̀ ń kọ sínú kádàrà kọ̀dọ́wù rẹ̀ ni kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ yẹ àsìkò tí ó ṣẹlẹ̀ ọlọ́run ni ó pàṣẹ pé kó lè ṣẹlẹ̀. àyà tún kó gbogbo ẹ̀ lẹ̀ ọlọ́run bá ní Allah Allah yín Allah ọlọ́run bá wa alladhi khalaqakum òun ló dá yín tọ́ nítọ́lọ́run bá sì ti ń ṣe àsọlẹ̀ kan ní ṣe ọlọ́run àgbọ̀rọ̀gbà pẹ̀lú mi tún ṣe kíni pẹ̀lú mi tún ṣe tẹ́ǹpẹ̀ ní tawhid rububiyya thumma yumitukum ìjọ ẹ bá ti dákẹ́ òun lọ pa yín thumma yuhyikum òun ló gbé yín dìde níjọ́ àlìkìyàmọ̀ hal min shurakaikum ọlọ́run ní ẹ mú wá nínú àwọn nǹkan tẹ́ kó jọ sílé àwọn ojúbọ yín àwọn tẹ́ ń bọ àwọn tẹ́ gbára lé àwọn nǹkan tẹ́ ń sìn tẹ́ gbẹ́mi lé hal min shurakaikum ọlọ́run bá ní sí ọ̀kan nínú àwọn tẹ́ ń sìn yẹn lágbàá gbogbo ojúbọ yín àti àwọn èṣù tẹ̀ ń bọ̀ àti gbogbo tẹ̀ gbára ìjọ kan níbẹ̀ máa ń yẹ fún alùmí ṣe é ìjọ kan bẹ tó lè dáwò tó lè ṣe tí mo kà lẹ̀. subhanahu wa ta'ala amma yushrikun ẹwọ́n tó lọ́n fi parí ẹ̀ ọlọ́wọ́n bá ní títóbi ọlọ́wọ́n ọba ọba táyé fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ó tóbi ju kẹ́ fi kinní kan sí ẹgbẹ́ rẹ̀ lọ ṣé tá a bá fi nǹkan kan sẹ́gbẹ́ nǹkan kan á ti tàbùkù kan yẹn wípé eléyìí ni igbákejì àwọn àfa wa ìtumọ̀ ni pé àfa lè sùn gbàgbé kásìkò òun ó ṣe kí ni máa kọjá káfa tọwọn máa kírun wọn ní pírẹsidẹǹtì wa vice wọn ni kò sí nǹkan kan tá a fi vice nílẹ̀ torí ọjọ́ tó bá rẹ pírẹsidẹǹtì kí vice ó lè máa bá ṣe lọ ọlọ́wọ́n bá a la ó ní òun tóun o òun nìkan lòun dá ṣiṣẹ́ òun lòun kẹ́ ọ òun lòun pa ọ òun lòun yẹ ọ sọ́tù rúm àyà fọ́tì sọ́tù rúm. ọlọ́run sọ́nà àyà kan nípa ìdarí ayé ọlọ́run ní wa ma yudabbiru al-amra ọlọ́run bá ní ta ní darí àfẹ́sìn ẹnìkan kan kọ́ sọ ọ́dà bó ṣe dà yìí bọ́lá ń ṣe lọ́ọ́dà lásìkò yìí náà lọ́ọ́dà yìí bọ́ba wa dùn mọ́ ọmọ dúpẹ́ ìpè àṣẹ pé mo lè wà ń pò yìí ọlọ́run ọmọ ṣe é ibi tẹ́nìkan ọmọ èmi ti jẹ́ kankan èmi ló ti ṣáájúró lẹ́yìn fún tí ń lágbára kankan ọmọ wa dúpẹ́ tọ́ba yẹ pé ipò yìí tọ́ wà ipò tí ọ̀tẹ̀ ọlọ́run ni ọ̀wá ní sálọ̀dọ̀ kankan aláàtó tó ní kọ́ ọmọ bó ṣe mọ náà ló pè kó yí ipò rẹ̀ àti ìṣesí rẹ̀ padà ìjànpè nígbàgbọ́ nù àwọn tó bá lòun wá agbára kan tó fi yí nǹkan kan padà torí gbogbo ẹni tí má ti ń jáde tó lòun lọ lè sóògùn òun lọ lè ṣe àjò ó yí kádàrá padà ni ó fẹ́ yí ètò ayé padà e, egbò ò lè yí ewé ò lè yí ẹran ò lè yí adìẹ ò lè yí ìgbín ò lè yí àgbò ò lè yí màálù ò lè yí kọ́ pa àyàn sóògùn kò lè yí ó dídí èèyàn. ẹ̀yin màá yá mi nílẹ̀ sí wa ọ̀kan náà àwọn ọba ọ̀rẹ́ ọmọ rẹ̀ obìnrin. wọ́n wá ṣáájú ṣáájú ṣáájú kò lójútù wọ́n wá sọ fún pé n tí ọmọ kan náà ló sì bí ọba ní àwọn ọba ilẹ̀ Yorùbá ìní dákọ̀ ọba náà wọ́n wá ń sọ fọ́ba yìí pé kí ní iṣẹ́ kan ń bẹ èèyàn méje àbí mọ́kànlá ni òun láàfin irúbọ rẹ̀ ara rẹ̀ ó yá ọba ní síbẹ̀ ni ah, àwọn èèyàn bẹ́ẹ̀ lù ẹni bá ti mú ẹ mú wọ́n pa kínní wọ́n pa kejì wọ́n pa kẹta wọ́n pa kejì ẹ̀kẹrin wọ́n pa karùn-ún wọ́n pa kẹfà ìjọ wọ́n pa keje lọ́mọ tiẹ̀ náà kú ọmọdé obìnrin wá kú ọwọ́ àpè àbọ̀ ológun yẹn ó ní èèyàn tó pa yìí ṣé n tó fẹ́ ṣe fún mi náà ni ṣé n tó fẹ́ ṣe fún mi tó fi pa wọ́n yẹn ọkàn rí bẹ́ẹ̀ náà ni bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ọba ti ṣe yóò rí bẹ́ẹ̀ ọlọ́ba yẹn ní tọ̀ láti sin lọ láti sin lọ gbogbo òsà tó wà lẹ́ǹkùlé mi gbogbo òsà tó wà lẹ́ǹkùlé mi àti nílùú yìí ẹlòlé palẹ̀ mọ́ la ilaha illallah ó ní ẹnìkan ló pàṣẹ kọmọ yẹn ó kú ẹnì yẹn lọ́lọ́hùn gbogbo yìí tí ẹlẹ́yìn ń ṣe yìí kì í ṣe ọlọ́run torí wọn ò rí dá padà nígbà ọlọ́run fẹ́ lò bó ṣe di mùsùlùmí gidi nù ọlọ́run fi ọmọ rẹ̀ ọ́fíìsì àdánwò tọ̀ yóò máa tọrọ àforíjì lérí àwọn ẹ̀mí tí wọ́n pa kọ́lọ́run ṣàánú wa ó bá wọlọ́run ó lè fi rí jíjọ́ kí àwọn tó bá wọ ọlọ́wọ́n bá ó lè ṣe àforíjì fún tó bá dijọ́ alikiyama tó bá sì wù ó lè jẹ́ yá yóò ṣẹ̀ṣẹ̀ wá wọ alijanna ẹni pa gbogbo ẹni tó wà nílé ayé yìí ṣe mà pé ẹ̀ṣẹ̀ ńlá lọ́dá ó ti wà ní Al-Kùránì pé ní bá pa ẹ̀mí kan bí ìgbà tó pa gbogbo ayé ẹni bá wá pa gbogbo ẹni tó wà nílé ayé yìí pátá ẹ̀ṣẹ̀ lọ́dá ẹwù ẹ̀ṣẹ̀ mú sí pọ̀ tó bó wá pọ̀ tó kò tó kéèyàn ó sín gbẹ́rẹ́ hmm. kò tó kọkàn ara jẹ àṣàjẹ tí àfúnjálà bí ní kọ wá gbà ìgbín tí wọ́n gé sí mẹ́rìndínlógún yẹn kọra jẹun ẹ̀ṣẹ̀ tiẹ̀ pọ̀ ju ẹ̀ṣẹ̀ tó pa gbẹ tó wà láyé lọ nítorí pé ẹ̀ṣẹ̀ ńlá lòun dá ẹbọ ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe àbọ́lọ̀ tí lọ́wọ́ ní fèrè jẹ àmọ́ ò lè fèrè jẹ mi yàtọ̀ sẹ́bọ̀ apáyàn náà aburú ńlá ni ẹni bá pààyàn yọ wọ ní ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run sọnù ayà kan kò ní yẹsẹ̀ alóhu máa ń fi sàmà wá àti wà àrùdọ̀ ọlọ́run ní gbogbo tí mi ń sánmà tilẹ̀ gbogbo ni wọ́n ń bẹ̀ mí lójoojúmọ́ àtẹ̀jánu omi àtẹ̀ránu gbò kò sẹ́nìkan tí ó pè mí máa ń fi sàmà wá àwọn màláíkà gan bẹ̀ ẹ̀yin náà bẹ̀ mí kulla yawmin ó wà fi sha'an lójoojúmọ́ bí ó sì máa fa àwọn nǹkan làwọn nǹkan máa wáyé bí ó sì máa gbá àwọn nǹkan kúrò lérí àga ni wọ́n máa gbá àwọn ẹlòmíín síbẹ̀ bí ó sì máa sọ àwọn nǹkan dédé rí ibú bí ó sì máa sọ àwọn nǹkan dédé rí ire bí ó máa sọ àwọn ẹnìkan lólùsì bí ó máa sọ àwọn nǹkan ní olówó rìsẹ́sàn tó wà ń tà yìí bákan kí gbogbo wa rí rìsẹ́sàn yìí ọlọ́run fi sọ àwọn nǹkan dèèyàn rìsẹ́sàn yìí sì ní ó rìsẹ́sàn ẹlòmíín débi pé kọ́dà kò lè kò lè rí owó tí èrè kò sí mọ́tò mọ́ iṣẹ́ tọ́lá wọn bá ń ṣe náà nìyẹn jàmá nígbà wọn wá lòun bẹ nínú iṣẹ́ tí wọn náà tó wá gbà pé àwọn ayé àwọn àjẹ́ àwọn ni wọ́n bẹ ní ọ̀rọ̀ rẹ̀ kí lọ́lọ́run wọ́n ń ṣe wọ́n ti gba iṣẹ́ mọ́lọ́ lọ́wọ́ yẹn ẹnìkan kò sí ní ọ̀rọ̀ rẹ̀ o Allah ló wà ń bẹ òun náà ni kò sì bẹ̀ kó pè aya isfatu rahman ari aya twenty nine ṣe gbogbo àwọn àkàsọ ìṣòláyè àwọn kan tó lọ́wọ́ máa ń ṣe onírọ́jò ẹ má pé àwọn ní búlọ́ọ̀kù ní òjòjò ọ̀rọ̀ kọ́mọ bàbá búlọ́ọ̀kù wọn jẹ́ ṣe àmọ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà náà ni òjò wọn rọ̀ tí wọ́n ṣe yọ búlọ́ọ̀kù ń tánilẹ́ ìṣẹ́jú márùn lójú ọjọ́ bá ṣe wúri ni wọ́n bá máa kó yẹ̀pẹ̀ ńlẹ̀ wọ́n tún máa tún mi yọ kí ló dé tí wọ́n lágbára láti fi dá òjò tó ń gbà níjọ́ tó jọ̀ wọ́n wá rọ̀ náà ẹ má pé àwọn ni wọ́n dáa du ẹni tí ò lè dá òjò dúró ẹni tí ò lè rọ̀jò kò lè dá òjò lọ́jọ́ bá tó rọ̀ wọ́n ni àwọn àgbẹ̀ ni wọ́n fa o àwọn àgbẹ̀ ni o gbogbo àwọn àròrí yẹn bí ìbá bá kún lè wọ náà gbére ẹlẹ́ẹ̀kejì àṣírikú fi uluhiyyatillah ìmá ṣe ẹbọ látara ká máa fún ẹlòmíín lẹ́tọ̀ tó yẹ ká fọlọ̀ ẹ̀ tàlákọ̀ọ́kọ́ yẹn nítọ́lọ́ ń ṣe ká pé nǹkan míì lè ṣe ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ sọ̀rọ̀ yìí òní wọ́n pè ní tawhidul uluhiyya ká gbà pé àwọn ẹ̀tọ́ tọ́lọ̀ ní lọ́dọ̀ wa tó fẹ́ gbà lẹ́gbà tá a bá fọ́lọ́ ta tó lè fún ẹlòmíì alákọ̀ọ́kọ́ ayọ́mayámi nínú ẹ̀sìn wa òun náà ni as-sujudu war-ruku níjọ́ tó bá ti fẹ́rí kalẹ̀ fẹ́ni tí ì sí ọlọ́run bọ́ bá ti jáde láyé òun lè wọ náà ni ẹlẹ́ẹ̀kejì níjọ́ tó wà rúkú níjọ́ tó bá ti rúkú báyìí fẹ́ni tí ì sọ́lọ́ wọ́n lọ́mọ tó ń ṣe o ó lè máa bọ̀wọ̀ fún ó lè máa kí ó sọ sárùkú báyìí owó àtẹ́ntò fẹ́rí kalẹ̀ bákanlẹ̀ yìí méjèèjì ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ríkà ọ̀hún ẹ̀tẹ̀fẹ́mi ọlọ́run ẹ̀rùkú fún mi wasjudu ẹ fẹ́rí kalẹ̀ fún mi mọ́kò ń kíyàn o kó fẹ́rí kalẹ̀ fún yàn kó lóǹkì àbórúkú fún yàn olóǹkì wọ́n dà o wà àbùdó rọ́bákùn ẹ fi sìn ọlọ́ bọ́ọ̀ bá ti lè fẹ́rí kalẹ̀ fún yàn márùkú fún yàn ẹlẹ ẹgbẹ ẹlẹ ẹgbẹ ẹ lànà àdàtún wọ́n lè àrùbí àdàtún ní àṣà àti wọn bí ní ká máa dọ̀bálẹ̀ ká máa kúnlẹ̀ àwọn lárúbáwá lẹ́sà àti wọn ẹ̀ẹ̀ṣẹ̀ kúkú fẹ́rí kalẹ̀ wọ́n ní ọ̀hún sùjúdù àyè ah, ọ̀dà bẹ́ẹ̀ bá fẹ́rí kalẹ̀ fún yà lérí ibú ni mo ní à rúkú nǹkan àyà jòjò kílà ni méjì ìdọ́lọ́ mẹ́ńṣọ̀n àwọn ọba ní wọ́sùjúdù wọ́ríkàù ẹ̀fẹ̀rí kalẹ̀ ẹ̀ṣẹ̀ rúkú wà àbúdù rabbakum ẹ̀fẹ̀ méjèèjì sìn ọlọ́ wọ́n fa alólè xayira dáadáa ní ẹsẹ̀ àwọn àgbàlagbà ní ẹ̀pánlé àwọn lọ́wọ́ wọn ẹ fún wọn lówó ẹ bọ̀wọ̀ wọn ẹ sọ̀rọ̀ tútù sí wọn ìdọ́lọ́ ní ẹsẹ̀ ni ọlọ́run fi ẹ̀dọ̀bálẹ̀ kẹ́ kúnlẹ̀ ọmọ rẹ ti máa ń kúnlẹ̀ fún ìyàwó rẹ ti máa ń kúnlẹ̀ fún òun sì se òun sì se la'allakum tuflihun ọlọ́run ní kẹ́lẹ́ ìjìrì lójú sọ méjèèjì o kọ́lọ́mọjà sọ́fọ́ suratul hajj aya seventy ẹlẹ́ẹ̀kejì àbí kápẹ́lẹ̀ kẹta dùwà ògẹ́rìlá kéèyàn oníṣòro àbí kí ni rọ́mọdún náà kọ́ wá fẹ́ pé ẹnìkan tó lágbára tí ọba yọjú ṣòro yẹn ní ń pè ládùúwà á pè yàn ní ń pè ládùúwà tọba ti ní yá báyìí ta ni ó tẹ̀lé tọba ti ní yá kí ni ó tẹ̀lé Allah ọba pé màláyíkà òpèsèwò ni àlìjànú ni àwọn àgbà ẹ̀yìn ayé gbogbo tọba wò pè tí ì bá ti sàlá ẹ̀yìn ti ṣiṣẹ́ ọlọ́run bá ní kúl eré ànábì sọ fún wọn yìí pé innama ad'u rabbi Allah nìkan ọba mi nìkan lèmi ọ máa ń pè wala ushriku bihi ahada ìní fi ẹnìkan kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí tó máa pè òun náà àyà tí ọba ṣìtìgáàtà jẹ́ máwọn àtijọ́ níyà lára. يا شيخ إبراهيم غوث للورى أكسني بجيزك والمنى تنفلي كرى بابا إبراهيم سانوا يا شيخ مسكين بالله كني جبه الله نقول ìrìn ànábì sọ pé ìnàmá àdéhùn rọ̀bì ọlọ́run bá láàlẹ̀ ní ọmọ pé wọ́lá òṣèré kù bí i àhádà ìnífẹ̀lómi ìṣẹ́gbẹ̀rẹ̀ nítorí ọmọ pòun náà ẹni bá ti anábì ní máa ń máta ọwọ́ yẹ́dọ̀ min dunillahi ní dẹ́n dakhala an-nar anábì ní tó bá jáde láyé tó pè kankan nínú tọ́lọ̀ ńlá tó bá ti kú láyé ńlẹ̀ wọ̀ náà ayé àti mọ̀ọ́kà yẹn ẹ̀jẹ̀ ń sọ bí tọ́wà nítorí yóò wúlò gan suratul jinn aya 20 ọlọ́wọ́ bá ní والذين تدعون من دونه والذين تدعون من دونه ọlọ́run bá ní gbogbo ń tẹ́ ń pè tí ì sọ̀rọ̀ la yastati'una nasrakum wọn ò lè ràn yín lọ́wọ́ wala anfusahum yansurun kọ́dà wọn ò lè ràn wọn lọ́wọ́ suratul A'raf aya one ninety seven ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa faman kana yarju anabi muhammad sassan anabi ní aduwahu huwa ní ibada anabi ní sẹ́yẹ̀rí aduwa ibada tí ti pè fún ibada adégbọ́lọ́ nìkan lágbọ́dọ̀ sí kíni lágbọ́dọ̀ fún lọ́lọ́run fi ní fama nǹkan náà yáríjú lè kọ́ ọ̀rọ̀ bí gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa fàlẹ̀ ya amali amala sọ́ọ́líhà kọ́ máa ṣiṣẹ́ rí wàlá yóò ṣe kí bí ìbáàdà ti rọ bí àhàdà kọ́ máa fún ẹnìkan ní ìbáàdà tó yẹ kó fún ọlọ́run suratul káfí àyà wá ń tẹ̀ ìgbẹ̀yìn káfí alukurani làá máa ń ké ni wọ́n ń pè ń kéwú kézí bọ́ máa ṣe ń torí ìtọ́ba wà ní alukurani wọ́n ń pè lẹ́sìn ìtọ́ba bá pè lẹ́bọ nu kurani ni wọ́n ń pè lẹ́bọ kílọ̀ làwọn bá pè lẹ́bọ yìí ẹni tí máa ń fún ẹlòmíì ní ìbáàdà ìbáàdà sì làdúà nínú àwọn nǹkan tá a máa ṣe téèyàn máa ṣe bọ́nlá al-isti'ana òun náà ni kéèyàn máa wára lọ́wọ́ pẹ̀lú ẹni tí ì sí ọlọ́run ìrànlọ́wọ́ yìí eléyìí kílẹ̀ àṣewọ́n nínú sọ́tò fàtíà bí ọlọ́run ti sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láà máa sàn ọ̀dọ̀ rẹ nìkan láà máa wá ìrànlọ́wọ́ wa nǹkan méjì là ń ṣe láyé ó kírun lẹ́ẹ̀márùn ọlọ́run ló sì kí fún lẹ́yìn náà ọ wà bí abùkátà bíbí ò ṣe ní pa ọ́ bó ṣe kọ́lé tó máa jòkó sí tó ní máa ronú wípé láńlọ́dún fẹ́ dé ọ wà bó ṣe wá nǹkan gùn kẹ́mìrẹ́ ó lè bá gùn àti aláfẹ́ ó lè bá ṣe kíni kálàfẹ́ ó lè bá pé nítorí àárẹ̀ ọlọ́mọ ló kú ni gbogbo nǹkan tá à ń wálé ayé yìí ọ̀dọ̀ ọlọ́nà làáwà sí ìrànlọ́wọ́ ẹ̀sìn ni ìrànlọ́wọ́ ká máa wà lọ́wọ́ lérí bùkátà wa ẹ̀sìn ni nítorí àwọn bá ń ṣe lókè náà nìyẹn ó wà lókè fún wa ká máa sìn ó wà lókè fún wa tá a bá ní ṣòro ká pè tá a bá ní challenge ká pè tá a bá wa lọ́wọ́ kọ́nà wa lọ́wọ́ lérí gbogbo challenges láàmà kó wa ọlọ́run bá láyé mọ́lẹ̀ nínú kọ́ra ni pé ẹni bá ti ń wàrà lọ́wọ́ pẹ̀lú nǹkan kan mi tó fẹ́ kékeré wọn hẹ́pù ń káyẹ̀wò lè bá a dáa tí ìwà sí Allah ní ń sẹ́bọ̀ ni ọlọ́run bá ti sọ pé innal ladhina ta'buduna min dunillah gbogbo tẹ́ǹsì tẹ́ǹpé jọsí díẹ̀ tí ì sọ́lọ̀ la yamlikuna lakum rizqa wọn ò lè sọ yín dolówó wọn ò lè má rìsíkí wá fún yín ọ̀dọ̀ Allah ni kẹ wá àrísìkì lọ kọ́dà ẹni tí ò gbọ́ lárúbáwá wọ́n ṣàgbọ́ fábútagú ayéǹdàláì aláàrísìkọ́ fábútagú ni pé ẹ̀darí lọ́dọ̀ rẹ̀ ẹ̀sọ́jú kòkòrò rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀lọ́dọ̀ Allah wa abuduhu ẹ máa sìn wa shukuru lahu ẹ máa dúpẹ́ fún ilayhi turja'un ẹ padà kú suratul ankabut aya seventy ma yaftahillahu linnasi min rahmatin fala mumsika laha ẹni tọ́lọ̀ bá sínà fún ọlọ́run ọba ní èmi ọ̀rẹ́ ni tí ó dínà ma ní tí mo fún yẹn èmi ọ̀rẹ́ ni jọ́gbà lọ́wọ́ wa ma yumsik ẹni bá tilẹ̀kùn ma tí mo ní àsìkò òkè ò tí tó sọ́kṣẹ́ṣì ò tí tó abáyé ò tí dé fala mursila lahu min ba'di ọlọ́run lémi ọ̀rẹ́ ni tí ó sílẹ̀kùn fún ọlọ́run bá ní ìrí ẹni tí ó mú àránṣẹ́ wá bá wọ́n wọlé azizul hakim sọ́ọ̀tù fatir aya ẹlẹ́kejì aya olókìlà gbogbo nǹkan pé gbogbo tá a máa wá nínú kẹ ọwọ́ ọlọ́run ló ṣe kíni òun náà lọ́wọ́ ká sì máa pè yọ padà fún wa nínú àwọn àdánwò tó bá wà nílẹ̀ Yorùbá òun náà ni pé mùsùlùmí tí ò ní ájò tí ń ṣiṣẹ́ rẹ̀ kó lè bá a dáa mùsùlùmí kékeré ẹ sọ fún ẹ ní èmi àní òun ṣẹ̀ṣẹ̀ darí ìlókè ni bàbá yẹn ó gbóná bàbá tó bá gbóná kí ni ó ṣe fún yàn nítorí gbóná náà ni níbo lẹ́yìn wa darí lọ inú ná tó gbóná ni èmi àní òun ṣẹ̀ṣẹ̀ lè tẹ fádé ni ìgbà yẹn jòkó síbẹ̀ ẹ̀yin ọlọ́run ọlọ́run ọlọ́run wọn yẹn ń ga mọ́ yín lábá yìí ẹ̀ sì ń wòran sọgbọ́n tó ọlọ́run bá sọ ọlọ́run bá ní ẹni tọ́nà bá sí fún náà ẹni tọ́nà bá sí fún òun lòun ṣe kíni òun lòun sínà fún ẹni tọ́nà ọ̀nà bá wá tì fún ta ló tìnà fún ta ni ó sì ta mọ́ dàrẹ̀ láàmú wọn mọ́ dàrẹ̀ láàmú ọba jíjágbó lọ lọ fá títí sórí tọ́lọ̀ nǹkan pé ó ṣẹlẹ̀ òsì ní ọyẹ ó náà ní ọ̀padà ṣẹlẹ̀ bàbá tó lọ́wọ́ sọ̀ọ́dọ̀ lówó òun náà ní àbó bàbá ní kò ní máa jẹ́wé àti gbó kò ní máa jẹ́wé àti kíni àti gbò nínú gbó mọ́tò ní ọmọ tà ní kẹjà eléri ibú náà fẹ́ sọ ọdẹ lérí rẹ̀ àdéhùn tí ó bá wa táàfì máa rìn ká ọlọ́mọdé ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan àwọn elétò wọn ní ọjọ́ ni al-isti'adha ẹ̀mọ̀tẹ́gbẹ̀ ní isti'adha jẹba ó ní kíyàn wábi tí ó máa gọ sí òbí níbà olódò rọrùn ni ọ̀rọ̀ kíyàn wá ẹ̀sùn yorùbá mi tó náà kíyàn wá bù tọ́wọ́ èṣù rí ní tẹ̀ èṣù ń bẹ o láàyè mọ́tò wà láàyè náà kò ní kú ó dìgbà táyé bá parí kó tó kú kìí sì sùn ó sì táwọn ọmọ rẹ̀ dín ránṣẹ́ èmi ọlọ́gọ́rùn-ún ọdún mẹ́rin márùn-ún kó tó kú ní àwọn ọmọ ẹ̀ yọ bọ̀ fà á láti bẹ̀rẹ̀ ayé lópin ẹ̀gbọ́n bọ̀ rò pé nínú ọ̀fẹ́ lò àfi náìtì àfi èsì náà ọlọ́mọdé sọ níbẹ̀ kéèyàn máa pé ò sí èṣù èèyàn parọ́ ni kéèyàn máa sọ pé ò sásàsì èèyàn parọ́ ni kéèyàn máa sọ pé kò sí èpè wàlá ìpín mẹ́sì máa já yẹn wọ́n sọ nǹkan mi sílẹ̀ létí èèyàn ní gbọ́rọ̀ kéèyàn máa sọ pé ò ojú ojú sì ń bẹ wọ́n wò yẹn báyìí èèyàn ní jẹ́yàn mà pẹ̀lú oní kólì onírà nàbí kólì ìwọ́sà sọ pé a'udhu birabbin nas mo wá ìsọ pẹ̀lú ọlọ́run ọba tí ń tọ́jú àwọn èèyàn malikin nas ọjẹ́ gàbà lérí èèyàn sọ́ngbọ́n dáńsọ ilá nas òun lọ bá táwọn èèyàn gbọ́dọ̀ máa sìn torí òun lọ dá wọn min sharril waswasil khannas níbi aburú àdìjànú bú tó jẹ́ pé tí wọ́n bá rántí ọlọ́run ní ma ń sápò lára yìí gbogbo ẹni tí ń dìdàkudà ń fagbó ń mugbó ń sẹ̀sìná ń mutí ń pààyàn ń sayákìlà ń rọ́bà èsù jòkó tí ni alìhànáàsì ní dàlá alìhànáàsì nígbà míì yóò máa dáṣẹ́ sí fún rẹ̀ nígbà míì àwọn èèyàn wà àwọn àjànú burúkú wà bí àṣà sí ibú wọ́n wà fara wọ́n wà darapọ̀ mọ́ alìhànáàsì wọ́n máa bá tẹ́jẹ́ ọlọ́run ọba kí ọlọ́run fẹ́ràn lẹ́ ń bí wípé ẹ àwọn èèyàn ń bẹ àmọ́ ọlọ́run ọba ló ní kápá lérí wọn wá fi mí wàásù bí aburú àwọn ìran àlìjànú burúkú ọlọ́run sọ nù ayà mi ní kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak sọ pé òfin mi wàásù níbi aburú ọlọ́run tó làṣùbà mi ń ṣáàrì má kàlàkà níbi aburú tọ́lọ̀ ń kẹ́nìkan wá ní kọ̀sáburú sọ pé ń gbàlùkùrọ̀ níbi aburú òru tílẹ̀ bá sùn nǹkan kọjá o nǹkan kọjá kò sí ìtọ́ ká ní ojú ọmọ ojú rọ àìmọ́ ìjò tílẹ̀ ti ṣégíní tó ti fàmú ọmọ ìṣàrí náfà láti fẹ̀lẹ̀ ọkọ̀dì níbi aburú àwọn obìnrin tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá dì ọmọ ìṣàrí hásìrì ìdá asàdà fi mí wá sọ níbi aburú àwọn tẹ́wọ̀n ń wòyàn báyìí tí wọ́n rí orin lára yẹn tí ó ń bá dúró tọ́lọ́ orin náà sì bàjẹ́ mọ́ lọ kẹ́yìn wá pé ọ̀sá burú gbogbo eléyìí sóore ni àmọ́ kí ni ọlọ́run sọ níbẹ̀rẹ̀ àyà fi èmi wá ìsọ ọ̀tàn àyà náà ni mi ò níjọ́ gba nǹkan kan láti máa fi sọ̀ra wọn tó o bá ti fi nǹkan kan sọ̀ra orí ìmọ̀lẹ̀ òfi kọ́lé òun sọmọdì òun sọmọmọ́tò ẹ̀hẹ́ òdìdó ló sà bọ́ ti kú òun lè wọ̀nà. sura méjèèjì gbogbo aláti mọ̀ yẹn ọlọ́ni wàlá ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim ọlọ́run ọba ní sánmà àtìlẹ̀ kò kámi lágara láti sọ wọn kò ní mi la láti sọ sánmà àtìlẹ̀ àti tó wà ń bẹ̀ ajẹ́ pé mo ti tó fún ọba tó lóun ti tó fún ẹni tó lè sọ gbogbo Ogun State ní àwọn ọlọ́dẹ ṣé láàbẹ̀ ònira fún láti sọ ẹjẹ́ àmọ̀ tó máa kùrù ìdá nǹkan ọlọ́ni wà láàyè húdù wà láàyè ọ̀yẹ́sù kífùtù sánmà àti wàlúwàlú ọlọ́run bá ní sánmà àti gbogbo tó wà ń bẹ̀ àti àti gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run bá ní kò sí n tó nimila níbẹ̀ láti sọ wọn mo tó fún wọn lólùsọ ọba tó wá lè sọ ẹni tí mẹsàn máa tilẹ̀ ní òní sọ ìwọ ìwọ nìkan pàtẹ́bí ẹ̀ nídi bẹ́ẹ̀ gbogbo ẹ̀nà bá gbé kíní kan fún ọpẹ́ kọmọ fi sọ́ra bọ́bá ti gbà tó fi ń sọ́ra tó sì kú lérí ẹ̀ òun lè wọ́nà ni wọ́nà máa pẹ̀yẹ̀kọ́ wọ́nà nítorí ṣe nínú ìyá rẹ̀ oṣù kankan má dìí oṣù mẹ́sàn-án ló oṣù sọ kankan má ara ẹni tó sọ jáde tó fi jáde sáyé òun náà ni ó sọ tó fi wọnú sàárè ìmánìlù lẹ́yìn náà kẹyàn pa ntọ́lọ́n bá dá ní àwọn ẹranko apáfógún òrìṣà àjọbọ ògún lákójọ kárí màálù ọkọjá alábúlé ní ọdún kan wọ́n wá gé màálù pàǹpàǹpàǹpàǹpàǹpà báyìí ni wọ́n ń bu iyọ̀ kan ní àwọn afáàmù ní èwo ní ìṣẹ̀lẹ̀ wọn ọlọ́kan ní ń ṣe ẹ̀rọ àbíkí ní ń pàǹpẹ̀ ń ṣe ọdún òsà ilé bàbẹ́ màálù tí wọ́n pàálẹ̀ yìí bẹ́yẹn bá jẹ yọ̀wọ̀ náà ṣe màálù ọlọ́run lọ́yẹ̀ kọ́ máa pẹ́ra fún àbílákójọ ta ló dá alákójọ yàn ta ló kó wájọ sí làmẹ́mí bàbá wọnú sàárè ta ní òkú wájọ sí sàárè yọjọ́ àlùkìyàmọ̀ ta ní òkú wájọ síbi dáàdó káwọn tán sí lákúnjọ ká máa sí lákúnjọ máa àtòsàmì náà tọ́jẹ́ pé ó wà nínú ìdílé ẹnìkan kàwá náà ká lè túbá lọ́dọ̀ ọlọ́run ìwà pẹran fún òsà yìí ẹbọ ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu ọlọ́run bá ní ìdá nẹ́bí sọ pé irun àti ìpẹran rẹ̀ ọlọ́run nìkan lọ́run la sharika lahu òòtún ní nǹkan kan tó tún máa pẹran fún torí ayédà kó jẹ́ pé à ń wá kó dáàbò bò wá níbi aburú tó fẹ́ máa ṣẹlẹ̀ sí wa nílùú àbí kó jẹ́ pé a fẹ́ kó fa oore fún wa sínú ìlú asáni kankan tá a fẹ́ kó ṣe ló já fún lẹ́ràn ẹran yẹn wá ní àlá nìkan lónìí fasọ́ọ̀lì lọ́rọ̀ bíkà ẹ kírun fọ́lọ́ nìkan wọ́n ní hàn ẹ̀sìn pẹ́ran lérò bíkà fún ọlọ́ aya yìí tó mọ́kọ́ ka yẹn sọ́tàlá ní am aya one sixty two to one sixty three ẹ nídìí bẹ́ẹ̀ àwọn míì lọ́dọ̀ wọn ajá làwọn máa ń bẹ́ sí di irin irin tí ò wúlò fún wẹ́dà mọ́ wọ́n sì bí ajá sí fẹ́ wọ́n ń páyà kankan wọ́n fẹ́ kí irin yóò sin kankan fáwọn lànàbì fi ni ọlọ́wọ́n bá dìídì sépèlé ẹni tí bá ń pa nǹkan mi ẹni tí bá ń pa nta ìtọ́lẹ́mì fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rí àyà ti kálọ̀ lè wò nínú alukur'an alkarim ibi ọlọ́wọ́n bá ti sọ pé gbogbo tí wọ́n bá pa sí eré òrìṣà tí wọ́n ń bọ nílùú kan ọlọ́wọ́n bá ní hurrimat alaykum almayta ọlọ́ni àṣe òkú oku asili yín ní wọ́n ń kaabọ̀ yín kaabọ̀ ó ní wà máa dúbìá alẹ́ nùsùbì nùsùbì òun náà ni oku tí wọ́n ń bọ mọ́kà wọ́n máa lọ lè pa abẹ̀mí fún òkúta yẹn sókúta ó lè pé ọ́ dá fún yẹn sá sókúta ó lè ní ọmọ dá fún yẹn nídìí bẹ́ẹ̀ àyà yìí ọ wà ní suratul Maida àyà lẹ́ẹ̀kẹta ibẹ̀ lọ́wọ́ bá ti ń sọ fún wa pé a gbọ́dọ̀ jẹ́ràn yẹn nítorí pé n tí wọ́n pa á lé lérí ẹ̀bọ̀n anábìnrin la'ana Allahu man dhabaha ẹni bá pa nǹkan fún tí èso ọlọ́run ọlọ́run ó sì nítorí ọlọ́run òun yẹn ọlọ́run là á mọ̀ fún lẹ́ran bá kó bímọ àpẹran àkíkọ àbí bá fẹ́ jẹran léyà àpẹran léyà fọlọ ẹran tí èèyàn fẹ́ jẹ tọkàn òwújẹ kan ó ní bísí láwà láwà àkùbá ànábìyà ni aláhùnmá ìní aláhùnmá lákà wà mínka mínka wà lákà ànábìyà ni ìwọ lọ́dẹ́ràn yìí ìwọ náà láti fún nínú àwọn ẹbọ ńlá alkhawf kéèyàn máa bẹ̀rù ẹni tí ìsọlọ nígbà yẹn bá ń gà bí wọ́n yìnbọn sí táyà rẹ̀ já ní tàǹsọ́kàn ejò yọṣẹ́ lógìgì ọka ìjọmọ́gbèrè rẹ̀ lábẹ́ pílọ́ àyàrí ọjà èyí nǹkan sọ kọ́ ma bẹ̀rù tó rí ó ní à ìgbọ́dọ̀ lọ lé sí wọn dá yẹn padà sẹ́yìn ni ó àwọn owó náà fẹ́ dá padà sẹ́yìn àwọn olóò ń bẹ̀rù gan àwọn tó mà tí ò sí dání lójú lérí ẹ̀ àlìjẹ̀ náà kà máa dẹ́rù bọ̀ ọlọ́ni wàlẹ́ àtàkà fún ẹ má bẹ̀rù wọn wọ́n kà fún ni èmi ni ẹbẹ̀ ní nǹkan tó mọ̀ mí ni tẹ̀bájọ́ dùgbà gbọ́dọ̀ dò alimra aya one seventy five ẹbẹ̀rù àgbà àgbàwo àgbàwo náà bẹ̀rù níbo làgbà wọn kọ́ fa ara rẹ lẹ́mìí balẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run ọba kágbà ọmọ bẹ̀rù rẹ tọ́ọ̀bá ti bẹ̀rù ọlọ́run gbogbo tọ́lọ̀dá ọmọ bẹ̀rù rẹ àmọ́ tọ́ọ̀bá ti bẹ̀rù ọlọ́run gbogbo tọ́lọ̀dá náà mọ̀dẹ́rù wọ̀ wọ́n ní ẹbẹ̀rù ọlọ́run ọba lẹ́ẹ̀kan ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn nílẹ̀ yorùbá náà ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá báyìí ń lè wọ̀ náà sẹ́yìn tí ń sọ ni pé ó ti gbé àwọn yẹn sípò ọlọ́run kéèyàn gbára lé ọlọ́run nìkan wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́wọ́n bá ní Allah ọba tí ò ní kú nìkan nìkan gbára lé Suratul Furqan aya 58 anábìnrin máa ń ta Allah kàtẹ́mí mata tí wọ́n bá gbára lé pàrọ̀ kan fàlẹ́ atamallahu lahu ọlọ́wọ́n ò ní jọ parí dáadáa anábìnrin ọlọ́wọ́n ò ní jọ parí dáadáa nínú ìrìwáyà mi ó ní máa ń ta Allah kàtẹ́mí ma ẹni bá so kankan mọ́ra tó gbára lé ọlọ́wọ́n ọba ní anábìnrin fakọ̀dé ashraka ó ti ṣe òsà àpọ̀mọ́lọ́ ó ti dẹ́lẹ́bọ̀ nǹkan ó fi sípò ọlọ́run ọba wa ló sì jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀dákun torí ọlọ́run ọba ẹ̀dí kágbára lé ọlọ́run ọba pátápátá nígbà náà láà ní ààyè lọ́dọ̀ ọlọ́run tábà ti láyè á ní ìsìtìjába gbígbàdúrà ọmọ ṣẹlẹ̀ bọ̀tá àbá ti gbára lé ọlọ́run ọba gbígbàdúrà lágbára díẹ̀ níta gbára lé náà lọ́lọ́run ọ̀dà wa dá àjọmọ̀ wa yìí ló fi jẹ́ ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn wọ́n máa ṣiṣẹ́ ẹ máa wọ́pẹ́ ah, ẹ̀ ń ṣiṣẹ́ ni wọ́n ní eh, baálẹ̀ ẹ̀kú oye, ẹ wá ní àwọn èèyàn gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ rìn wọ́n máa ń dẹ́yìn wò lọ́nà kòròdú bẹ̀rù àtàwọn àdúgbò mi náà ẹ dákun ṣé wọ́n ṣiṣẹ́ àbí wọ́n ṣiṣẹ́ sọ níbẹ̀ àwọn ẹbọ kéékèèké ẹ̀yìn màyà mi ìyẹn péré mẹ́rin náà alákọ̀ọ́kọ́ oníkárí mi anábì ni ti ń bà mí lẹ́rù fún yín ní àwọn ẹbọ kéékèèké ṣe é rí àwọn ẹbọ kéékèèké tá a fẹ́ kà yìí òun tiẹ̀ kò mú yẹn kó inú Islam àmọ́ èèyàn ọ̀wọ̀ ní kó tó wà ní jẹ́nà tọ́lọ́wọ̀n bá fẹ́rí jìyàn òun ò sì bá gbogbo sẹ́yìn jẹ́ alákọ̀ọ́kọ́ ni ríyà anábì ni inna akhafu ma akhafu alaykum ní ti ń bà mí lẹ́rù fún yín jù ashirikul asgar wọn ni ẹbọ kéékèèké qalu wa ma ashirikul wọn ni kílẹ̀ ẹbọ kéékèèké anábì ni àríyá kárí ni ka máa ṣèjọsìn nítorí àwọn èèyàn ká náwó torí ayé ká náwó torí káwọn ilé bá yìn wa ká ṣàfihàn lérí iṣẹ́ ìbáàdà ká máa lọ da tẹ̀sùbá sọ́rùn bí tẹ̀sùbá fíksì ká máa lọ lójú títì kí ló pé àwọn ní ń yóò tán tó wà níwájú wa ká sì mọ̀ pé mẹ́mẹ́ àwọn ah, ẹsẹ̀ kírun tán ni àníbẹ̀ <laughs> ká lọ mọ́ kàkálẹ̀ lè tó eyín sẹ́nu wọn èyí maka yóò máa tán mọ̀nàmọ̀nà ẹ̀ maka ìlọ maka yàtọ̀ sígbà tẹ́yìn lọ lè kíọ̀n sórí tó bá sọ fáwọn yẹn pé ìgbàwẹ̀ o ìgbàwẹ̀ o ìgbàwẹ̀ làmísà ti máa ń dé o sẹ́mi pé ìgbàwẹ̀ ni ẹni yẹn àtẹni tó lé yín maka bákan làwọn yìí tọ̀hún ń fi àwẹ̀ hàn tó wà láàrin wọn àtọ́lọ́run tó àpè lẹ́sìn eléyìí ń fi eyín ń fi fún ọ sáyìn fóun lọ maka ọba kan pàdé mi ní Ìlọrin ó ní aláàjì Kamorudin wọ́n lọ di àràfá méje tó gùn wọ́n ní ọlọ́run ló ṣe lọ́rùn bẹ́ẹ̀ lọ́ọ̀ wá ṣe wá padà bó ṣe yọ ọ̀kan tí ẹlòmíì tọ́jọ́ pé kárí ni gan nítorí ẹ lọ hajj kọ́lọ̀ ń sọ níbẹ̀ irú àwọn ṣẹ́bà yẹn kìí ṣe bọ́ lálá àmọ́ yọ bà sẹ́jẹ́ mọ́ lọ nítorí pé tíyàn bá ti ṣe nítorí ọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ni alhalif bigeri la ká máa fi nǹkan mí búra yàtọ̀ sọ́lọ́ ó tí kò ní muslim o sì ní pẹ́nu náà àmọ́wọ̀ kò sì ní ba gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ àmọ́ ó jìyà lérí ìmáàfin kàmí ìbúra yàtọ̀ sọ́lọ̀ ogun gbọ́ ajé ń gbọ́ ilẹ̀ táwọ̀sán mọ́síláṣí láwàá yìí gbogbo àwọn nǹkan yẹ kò ní túmọ̀ wọ́n fi kàábà búra sàfà àti mọ́ríwá àti mogun Allah nìkan ni anábì ni gbogbo ẹjọ́ bá búra mọ̀ ní halafa bi ghayril ẹni bá búra pẹ̀lú ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run fákọ̀dé káfàrà ọ̀ aṣọ́ka ó ti sòsà kékeré sọ́lọ̀ nítorí pé táwọn fẹ́ búra fúnra wá ń sì ní tó bá tóbi láàrin mi àti ìlà máa fi búra ajé tóbi là máa fi búra zoro sàkánná pè lájẹ́ kàábà tóbi lóòótọ́ àbí ẹ̀hẹ̀ ànábì tóbi wàá wàlí tóbi àmọ́ àgbọ̀dọ̀ fẹ́ nìkan kan tóbi búra ẹni tó tóbi ju gbogbo tó tóbi jù láàmà fi ṣe kíni láàmà ni wàláhì nìkan tàlá ilẹ̀ táwọ̀ ni ẹlẹ́mìí àti mọ́sálásí làwà yìí wọ́n fi mọ́sálásí lẹ̀ búlọ́ọ̀kù àti sẹ́mọ́ntì làwà nínú mọ́sálásí Allah tó wà lókè wa ilà máa fi ń búra lẹ́yìn náà tàtọ́yò nínú àwọn ẹbọ kéékèèké ẹ mọ́ dáńpẹ́ tàtọ́yò rẹ̀ tàtọ́yò rẹ̀ náà ni pé ká máa lọ kó owó aláǹtakùn ọkọ wa lára ká máa dájọ́ fúnra wa pé yóò burú fún wa níjọ́ ipe ń tà bá lò ní bọ́sì kí nǹkan bọ́sì àti kọ́mọ́ bọ́sì ọwọ́ Allah lọ́wọ́ àǹsámọ̀ lọ́wọ́ kò sí níbi owó aláǹtakùn bọ́ bá ti kọ́ lára ó sì mú kó lára rẹ̀ ó máa bá tiẹ̀ lọ òun ń bá tiẹ̀ lọ òun náà ń bá tiẹ̀ lọ ẹ̀rú ọlọ́ọ̀lẹ̀ méjèèjì ẹjọ́ wọn àti ni kò sí kádàrá lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ayọmọ ti kọ́ ṣèṣì ẹja padà lé ẹsọ̀ tó lakọ̀ yìí a ibi à ń lọ ọ̀dà tàtọ́ yóò ẹbọ kéékèèké téèyàn bá bá ọkùnrin yóò wọnà kó tó wà lè náà anabi ni àti yàrá tó ṣirik anabi ni ẹbọ ni ká máa fi ẹyẹ darí ìgbésí ayé wa ẹyẹ ti lọ tún báyìí àwọn Lárúbáwá ni wọn ni a ibi à ń lọ yọ̀ọ̀dà wọn mọ̀ lọ́wọ́ ni tọ́wọ́ fẹ́ tráfù ọkàn dùlẹ̀ tọ́wọ́ ti gbọ̀ tún lọ a ni a ẹja mọ́ra ibi à ń lọ tọba gbòsì lọ ah, ọmọ ya ẹja lè sun lẹ́wọ̀ èyàn gbọ́dọ̀ tẹsẹ̀ mọ́ bísínẹ́sì yóò sì rí búmẹ̀ gbogbo àwọn nǹkan ládàradà bá ẹja gbàgbé ilẹ̀ Yorùbá kódà ẹbọ ni na tẹsíwẹ́tò lábẹ́gẹ́rì la masha allah wa ṣe ká máa sọ fún ẹrú ọlọ́run láti máa fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ipe ntọ́ bá fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ àbí ntọ́ lọ́run bá fẹ́ àtiwọ́ òní máa ń sẹ ẹnpínlẹ àmà ń sì sọ ni bóyá sáwọn ọgá wa sáwọn àfa wa àbáwọn mọmú wa àbáwọn ṣé wa ipe baba ìtẹ́bá ti fẹ́ lọ́wọ́ fẹ́ ẹnìkan sọ bẹ́ẹ̀ fún anabi ìjọ kan ó ní masha allah wa ṣíta ntí ọlọ́run bá ti fẹ́ tí wọ́n náà sì fẹ́ iná ni ó ṣẹlẹ̀ anabi ni atajà aluni lillahi niddan ajá alitani lillahi niddan kúlì masha allahu wahda sọ fẹ́ fi mí wí ọlọ́run ọfẹ́ fi mísẹ́gbẹ̀ ọlọ́run sọ pé ntọ́lọ́m fẹ́ kó ṣẹlẹ̀ nìkan ní ó sì kí ni ní ó ṣẹlẹ̀ nínú ẹ̀ òun náà ni káwọlù láwọlọ́láhùn wọ̀fúlá bí ìbá sọlá ọlọ́run àtọ́lá àbọ̀dá ìbá ti jẹ́yàn lẹ́kọ̀ọ́ ẹbọ kékeré ni nítorí sọ ni pé ọlọ́run àti bọ̀dá rẹ̀ ni wọ́n ó ní bí ìbá sọlá ọlọ́run àti àti ẹ̀rì àbí lẹ́yìn náà bọ̀dá àmì tọ́lọ̀ wọn bá lò sábà bí fún mi ẹ̀hẹ́n ọ̀sẹ̀ nínú ọ̀jàgà ìbọnù nítorí pé bọ̀dá rẹ ò ní nǹkan kan ayé rẹ bí ọ̀ràn ọ lọ́wọ́ bí òun ọwá sí kò ń lọ dà yìí ń tọ́ lọ jẹ yìí tọ́lọ̀ bá ni bọ̀dá rẹ ò ọlọ́run nìkan ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ wa àmọ́ alẹ́ sọ pé bí ìbá sọlá ọlọ́run àti bọ̀dá mi tọ́lọ́run ọba lò ní sábàbí fún mi eléyìí ó ti bọ́ kò nu ẹ̀bọ̀ kékeré wa wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin ọlọ́run bá ní ẹ̀ lè fẹ́ nǹkan kan ẹ̀ máa fẹ́ tí mọ̀fẹ́ mọ̀fẹ́ mọ̀fẹ́ gbogbo yín àdànábì ọlọ́run ní ìdẹ́mi fẹ́ jágbà látẹ̀lẹ̀ suratul at-takwir aya tọ́ ó sọ fún àwọn tí wọ́n ń bọ̀rìṣà apadà síbi tá a ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń sin èrè àwọn ẹni ọlọ́run tí wọ́n sọ wọ́n dọ́lọ́run onífakólí tó sì tẹ́ tó fi rú rabbakum ọlọ́run ọba jama ẹbọ ni innahu kana gaffara ọlọ́run ọba aláforíjì ni kò sí irú rẹ̀ ẹbọ téèyàn bá ti ṣe téèyàn bá ti ṣe rí kò sírò rẹ bọ téèyàn ti dáwò rí ẹlòmíì ọmọ ọ̀nà ti wáyé pé ah èyí tá a ti gbé ṣe ríta mẹ́ta ní òhò lẹ́kùn mẹ́ta òru gbogbo ìran ẹbọ tó ti ṣe rí gbogbo ìran nǹkan tó ti lò rí gbogbo ìran ẹgbẹ́ tó ti wọ̀ yìí pé ah àwọn tá a wà nínú ẹgbẹ́ awo yìí sọ́nà lè foríjì wá báyìí ọlọ́run bá ní gbogbo ìran tó bá ti dáwò rí níbi ìbọ̀rìṣà tó bá ti wá foríjì innahu kana kafara ọlọ́run ti ṣàforíjì fún ọ pẹ̀lú májẹ̀mú méjì kí màláíkà kú ọmọ ti yọjú tọba ti yọjú astagafurula wúlò mà ẹlẹ́ẹ̀kejì kóòrùn ọmọ ti yọ níbi tí ti ń wọ̀ tí ọba ti yọ níbi tí ti ń wọ̀ ayé ìparẹ́ nù ọlọ́run lọ́wọ́ fẹ̀ríjọ tóun bá fẹ̀ríjọ tán ẹ̀ máa gbọ́dọ̀ lọ́wọ́ ṣe fẹ́ni tó bá fẹ́ bọ́ọ̀lù yorùsílẹ̀ sàmà alaykum midrara ọlọ́run ní àárọ̀ òjò láti sánmà a mú àwọn ìkẹwà jáde wọ̀yọ̀mùdélíkún bí amúwálé ọlọ́run ọba ní òun ọ̀wà kẹyìn pẹ̀lú ẹ ma jẹjẹ rọ kí ni pípẹ́ pa wọ́n nàìjíríà jẹ́ ni kí ni wa ẹni pààyàn tó fi dé eré ipò ẹ wá ní fi bí pààyàn ó ti kọ́kọ́ pààyàn tí ó mímọ́ ó fi ṣoògùn ó fi ṣẹbọ ó wá dé ipò tán ẹ wá ní fi bí ọlọ́run bá ní òun wà fún yín ní arísìkí ló fi jẹ́ gbogbo bí wọ́n ń bọ̀ rìsà láyé ẹni gbogbo àwọn abúlé tí ń bọ̀ rìsà ní gbogbo àgbáńlá ayé ẹ mọ̀ lápẹ̀rẹ̀ sí mẹ́ nítorí pé bí ìtúbá kò níbi ẹbọ sí máa ń sọ̀yìn dọ́lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni máa ṣẹbọ máa ń sọ̀yìn dọ́lọ́sí àwọn bàbá ẹlẹ́bọ tí wọ́n gúnṣẹ́ tí gbogbo ẹ̀ olówó lọ́wọ́ náà ọlọ́run bá ní wọn kẹ́yìn jíjẹ mímu yín rọrùn wọ bàní ni wọn fún yín lọ́mọ dáadáa tẹ́ ẹ bá ti wá ń sọ́sà àwọn ọmọ dáadáa rà dalẹ́ àmọ́ sí kíni ilẹ̀ máa bí ẹ lè wo àwọn eyín mẹ́ta lè yẹ ọlọ́kan báyìí àwọn ọmọ olóòsà yóò mú tí kárí pé kẹ́ẹ̀tì rọ́ọ̀mà kan tí yàn lọ́dọ̀ àwọn olóòsà ẹ sì wà láàrin ọlọ́run ọmọ yẹn ó yàn bá ti tún bá tẹ́ bá ti sọ́sà mọ́ ní ti máa ń jẹ́ kọ́ nítorí pé o lè ní nǹkan lé wọ́n ní nǹkan lé orí mọ́lẹ̀ àbò fi kọ́ àlìjànú lọ́wọ́ àánú ilé rẹ̀ ọmọ rẹ̀ wá ní lọ skul ń darí àwọn àlìjànú máa gbọ́wọ́ lé mọ́lẹ̀ náà pétọ́ ẹ̀ka o ẹ̀túndé ẹ̀tún lọ láàrọ̀ ẹni bá ti lóògùn lé tó léṣù lé òun àtẹ̀sùn wọn jọ ń gbé kò sẹ́ni tí ó yàn ń bẹ̀ jẹ́ pé ibi ọ̀rọ̀ wá ti ń dàrú lẹ́yìn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ̀ ara ẹ̀ ní Ọlọ́run bá ní òun ó sọ àwọn ọmọ yín dà àwọn ọmọ dáadáa tẹ́ bá ti ní ìgbàgbọ́sọ̀rùn nìkan waj'al lakum jannatin waj'al lakum anhara wọ́n wá fún yín ní àwọn ọgbà oko tó dáa ẹ máa jẹun rọ ẹ tún wà lìjẹ́ náà ọlọ́wọ́n ọba ma lakum la tarjuna lillahi waqara ọlọ́wọ́n ọba ní ọyọ kẹ́ẹ̀ tijú mi ọlọ́n kẹ́ẹ̀ tijú mi ọlọ́n ọyọ kẹ́ẹ̀ tijú mi ẹja tijú ọlọ́n ẹja tijú ọlọ́n ẹja tijú ọlọ́n o ọba yìí tóbi gan wasi'a kursiyyuhu samawati wal ard ẹ̀rí àga rẹ̀ ọ̀fẹ́ ju sánmà tilẹ̀ lọ tá a bá ju sánmà tilẹ̀ sínú àga ọlọ́run nígbà tá a ju òka sínú gbóni ànábì ló sọ bẹ́ẹ̀ tá a bá àga ọlọ́run sínú àlàlàsí ọlọ́run nígbà tá a sínú gbóni ala arshi istawa ọlọ́run wa ń bẹ lókè àlàlàsí bóòlù ọlọ́run ti wá tóbi tó táwa وتوبوا إلى الله جميعا أجالي تبالا دولان وضع إنه هو الكفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين